ìbéèrè tá a ṣe gbọ́dọ̀ gbára lọ́wọ́ ìjọba amúnisìn. Ẹ wo ọ̀nà ewékorò sí ìtorí. Ọ̀nà yẹn bàjẹ́ débi pé ó kọjá àfẹnusọ. Láti ten years back ló ti bàjẹ́. Gbogbo mọ́tò one way ni wọ́n ń gbà. Gbogbo mọ́tò pátápátá one way ló ń gbà. Eléyìí tó bá tún gba normal hmm, ọ̀sẹ̀ kọ̀ọ̀kan báyìí ilé mẹkáníìkì ni tí wọ́n ti máa máa ṣe mọ́tò wọn ẹrú mọ́tò yẹn ń gba one way bọ̀ ẹ̀ tẹ́ ẹ rí níwà àwọn tó ń gba one way àwọn tó ń bọ̀ ojú kan ní gbogbo wọn gbà ibi ewéko ibẹ̀ la wà yìí o tó ti ń wa ìyẹn Lafarge cement ibẹ̀ la wà yìí orí ìkànnì Grey for Godness TV lẹ́wà tí a ti ń dábí ẹ̀rọ yóò wọ̀ ibẹ̀ la wà yìí ṣé ti rí ọ̀nà ewékoro ní ọ̀dà yìí ibẹ̀ náà ti wà cement tí wọ́n fi ń ṣe tuntun ń tà fún gbogbo aráàlú ní ọ̀yọ́ nígbà tó sọ pé kí gbogbo ọmọ Yorùbá pátápátá tó lè borí ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kí a lè yára wa kalẹ̀ lọ́wọ́ àwọn ìjọba amúnisìn location nine tá a wà yìí ìyẹn fake country of Nigeria àti Yorùbá amúnisìn location nine ẹ jẹ́ ká gbára wa kalẹ̀ lọ́wọ́ ìjọba amúnisìn àti àdélé àti àdélé kí ó tètè wá bá wa bẹ̀rẹ̀ iṣẹ́ orílẹ̀-èdè Yorùbá kí ọlọ́run kó ṣàánú fún wa orí kan ní green for godness tv ibẹ̀ la wà á wà ní olókòrè níbi tó ti wà cement tí wọ́n ti fìyà jẹ aráàlú tí gbogbo ọ̀nà ọ̀dá tí gbogbo everything tó polúkú musu ní orílẹ̀-èdè location náà ìta wà yìí orí kan ní green for godness tv la wà lẹ́ẹ̀kan sí ẹ ṣe púpọ̀ tí ẹ̀ tẹ́tí gbọ́ wa ọlọ́run ọlọ́jọ́ ènìyàn bá wà pẹ̀lú yín abẹ́ gbogbo ìjọba délé àti gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko lájò kí ẹ jọ kí ẹ darapọ̀ mọ́ ìjọba Yorùbá mission tó ń bọ̀ láìpẹ́ láti lè wá gba ìjọba lọ́wọ́ àwọn location náà ibẹ̀ náà tó ní àwọn agbèrè ń dúró sí àwọn àdàlí náà mọ́ yẹn tó fẹ́ máa gbọ́ owó mọ́tò níbi ọ̀nà tí ò ti da ìpínlẹ̀ tó àwọn VIO àwọn road safety ìdẹ́ ti gba owó lọ́wọ́ àwọn onímọ́tò àwọn ọlọ́pàá tí wọ́n stop and search fún àwọn ọ̀dọ́ wa tí wọ́n ń gbowó lọ́wọ́ wọn níbi ọ̀nà tí ọ̀dà ẹ̀ náà ibẹ̀ náà tó ń dáná ní alẹ́ ní dèdè aago mẹ́wàá sí mọ́kànlá lálẹ́ ní tí mo dáná níbẹ̀ ẹ jọ ẹ jẹ́ ká àfọ́ ìlú ikú òjijì fúnra wa fún bàbá fún ìyá wa fẹ́gbọ́n wa fẹ́bí wa ẹ jẹ́ ká support ìjọba délé kí ọlọ́run kó dúró ti gbogbo wa Green for Godness TV ẹ̀mí yàgò fún wa àìní fún ìṣàwátì ẹ púpọ̀.